بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وانفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته نتحدث درس الأنبياء وقوا أتبيع من كلمة جوب من láti ṣe bí àwọn tó ń yẹlẹ wò ó ní àgbẹ̀bí bí fún ẹ̀yẹlẹ ọ̀kan lọ àjẹ̀nú ó ní àgbẹ̀bí sùlẹ̀ tọ́nà lo àjẹ̀nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn báàtì ní àwọn oníbàtì ní ó ní ìgbàtí lólò ọ̀fẹ́ra dáre ọ̀rẹ́gbẹ̀ mẹ́sàn-án àṣàbíà àṣàrà ìpínlẹ̀ nípa 37 نسبتهم الكافر إلى الأنبياء ما في روح والسكين وكلام في الكفر أجل يقوم هذا ونجو أقول جنبي كلام يجي ويبو لم يولد أودي وقت أودي كمان يهود يهود يهود يهود يهود يهود فتيمثل أصابعها شرائع جزء من ذلك الأنبياء وبالباطل من الأنبياء ما في قوة رجل في كلام القرآن وقوله خلقي وما كبر سليمان سبحانه الكريم يبقى نفس ذات الكريم ومحرقنا في قومك ما تكون في قومك في قومك في قومك في قومك في قومك في قومك ويعلم جمال السماء يقول سناوة قل إذا ما تبقى سليمان سليمان سناء قوله وما كان إبراهيم يهوديا ولا نصرانيا إن أوصي النبي إبراهيم هو يهودي يهودي هو نصراني كنا نصراني ìgbẹ́ ìgbà àgbọ̀ ọ̀gbọ̀gbọ́ ni àwọn àjọ àràwọ̀ ọ̀dọ̀gbọ̀lẹ́bí ìwọ̀nyí máa tọ́ọ̀rọ̀ tọ́ọ̀rọ̀ ọjà gbogbo ìwọ́n àti àwọn oṣù náà ti dá ní wọ́n fi kọ́ ànájọ́ ọlọ́ba tó ń bá wọn ti jọ ọ̀nà ní ànájọ́ ọlọ́ba ìṣẹ́rù ó wà láyé ìgbà ìmọ̀nà ìdí ìgbà ìléyà inú ṣe ti bí bọ́ọ̀dù táwọn ìgbà ìléyà máa ń lò bẹ́ẹ̀ ní tìǹà wà lọ nínú àjùmọ̀ ó ti sọ̀rọ̀ lé pé ó máa tọ̀ ọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbóná náà wọn máa lé ìgbẹ̀lẹ̀ kó fún ìgbà mọ́ ti tí wọ́n ń ṣe bá kẹsìrí àti láti náà wọn wọ́n mọ̀ tí náà lórí ọ̀rọ̀ ọ̀bà ìgbà lápapọ̀ ìyàwó ní sẹ́fẹ̀rẹ̀ la sọ̀rọ̀ náà bí àwọn ìyàwó tó kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà ní sí ìrí ni ní lọ́gbẹ̀ẹ́nu bàbá rẹ̀ sí ìrí amọ̀lẹ̀ sọ̀rọ̀ náà sọ sí ìrí rẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ni nígbà tí kí n kọ́ ju àwọn àìsàn àtàwọn èṣù àmọ́ alóòmù àna ṣẹyà sí mi ní ọ̀sọ̀lọ́ èyí wọn kí àwọn ìfọ́nù wọ̀nyí inú ẹ̀tọ́ náà padà wọn lọ́dún ìfọ́nù náà ó fi kánà wọ́tá ara ìṣẹ́jọ ìjà ọlọ́mọ àtàyè wọn máa rọ̀ bó ti fẹ́ وقال من المديد سليمان عليه الصلاة والسلام قال الله وقال سليمان سليمان يا جماعة الله وقال هؤلاء يهلكه سحر سليمان كما يهودي وفي سحره سحر سليمان من أجل أن يرده في الدين غير ما تكون هذا كان عام اليوم هو رواني على عنده طبعا بلا هو اللي تدنوه سليمان مستقبل كل طوال جميعنا يقول لا تلو خذ ليه ما تقول آه، آه، يا شاعر الله عنده àwọn ohun tí ní àwọn mùsùlùmí bàjẹ́ náà wọ́n lò àwọn ràwáyé ràwáyé àwọn ọmọdé wọn lọ́wọ́ wà tó lọ́wọ́ ń kọ́ ọ̀gá ẹgbẹ́ tó tó lẹ́nu jẹ́ lẹ́gbẹ́ ìgbà tí wọ́n lò ní ẹgbẹ́ ní bíi ọ̀gbọ̀n àgbègbè bí kíákì ó ní ìdíje kíákì ó kọ àpàyà báyìí wọ́n yí lè wá wọn wọ́n ní yàtí fúgbà yàtí fúgbà yàtí òfúgbà bẹ́ẹ̀ ní ìpàdé fún wọn. wọ́n ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún الجميع يسمعكم ولا مظلم هو يجي كا عامل تكتب الله يسمع يسمعني بيلميذ قا بيعو سكاني الجمع كذي كلا بوا يرد الجمع ديو جاني حتى الجمع عليه الجمع بيجي كلا كلا كانوا قارئ أو ديوا بيجاو قارئ بيجي قارئ rubuta yinna rubutu rubutu kada su cikin gaba a cewa su bi lori kuwa kuwa da kuwa a kan yamma koyon bara ya su da ce ba bul ya rauni kuma su bi ba ko ba mun yala yi da da kawai ko ni ba da ni da ni lo mu to wani ro ko ka mun kai ko don ويقول هذا من أن الأنبياء من يلزم أن يكون النبي ذلك وان والنصارى ينسبون كفرهم إلى إبراهيم عليه الصلاة والسلام كان وعن اليهود قلت ما لنا من إجوائهم دعوان ما لنا من إجوائهم دعوان دعوان في قبل وعن من إجوائهم دعوان كان خلفاء أسواج وعن ثم الله وحبيب العين ومن الله ثم كان من الأنبياء وعن النبي الله كما بي الله وكما بي قال بي لن إبراهيم يتبين إليه ما هم عليه من الكفر وما هو كفري ومنيا عبد النبي إبراهيم يقولون لك هذا دين إبراهيم يريد يكفر إبراهيم الله سبحانه وتعالى فهذا رد الله عليه في الحزن في ما كان إبراهيم يهوديا ولا نصرانيا إبراهيم في يهودي في نصارى لكن كان حنيفا أجد مسلما مسلما تدوج يطلب ما كان من المشركين سنوا وشبا هذا دين إبراهيم عليه الصلاة والسلام إليه يتميز إبراهيم صلى الله عليه وسلم أنه على دين التوحيد اسمي ملون قلوبي براءة من الشرك والمشركين ما بوسع في السنة والمعبوات هو سنة اليهود والنصارى كتابة وقفوا في سنة اليهود في ثلاثة منهم الله بعمل نصب عنه ونضع وانتهى عنه نجد السنة وكله بعض هو على وقت E, nígbà àwọn òṣìṣẹ́ agbẹ́gbẹ́ tó kọ́ pé inú họ́ọ̀lù pọ́ọ̀tù àwọn òṣìṣẹ́ tó kọ́ nípa yìí inú họ́ọ̀lù pọ́ọ̀tù àwọn òṣìṣẹ́ tó kọ́ nípa kò sí họ́ọ̀lù máa fi wọn mọ́. Ìtọ́jú. Bí àwọn ọmọ ìgbésẹ̀ náà ti inú ọgbà akẹ́kọ̀ọ́ ní ìgbésẹ̀ rẹ̀. لا إله إلا الله وضع مغربه أرض غوية من كل جمعنا وانا قال الله أما الكتاب المريض في كم وجود في كوان كم بواجه قال واجه واجه قطع الحقاق على ذلك الكتاب قال وانا سلاحنا لو انت عاد حاجة ìsìlámù fún ọ̀rọ̀ tó lọ́wọ́ wá ti yókù wọ́n ya ìrìn jésù sí ẹgbẹ́ wa ló ya púpọ̀ rẹ̀ jésù ní ìwọ lọ́fẹ́ jésù ní ìwọ lọ́fẹ́ ìsìlámù fún ọ̀rọ̀ rẹ̀ ìjọba náà bá bá wọn láti ní ìsìlámù níbi òfin ẹ̀ka ní ìsìlámù àbùkù ní òun tọ́lá sí pé àdébìtì àdébìtì wà dára àdébìtì wà sọ́wọ́ wọ́n ya ìwọ́n ya púpọ̀ rẹ̀ ní òkú ènìyàn lórí ìṣèlú ìṣèlú ọmọ àtúwárí ọlù kò bá ọmọ ènìyàn o ó ní ìwà ní ọ̀rọ̀ kó fàdúrà wọ́n fi wọ́n lò fún ìwọ́n lò fún ìsáyẹ̀ ní ilé ẹ̀kọ́ gbogbo rẹ̀ ó ní ìwà àtúwárí ọmọ ìwà bẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ ọlọ́run kó fàdúrà á lè bí ìgbàgbọ́ ọ̀yọ́ ní gbé ìgbọ̀n ọdún alábẹ̀ ọ̀gbẹ̀ ìlú gbé ìgbọ̀n ọdún alábẹ̀ lẹ́wọ̀n ẹ̀sìn mú wà ló sọ mi ọwọ́ bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ìgbìyànjú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìgbọ̀ ọmọ nígbà àgbẹ̀ ìgbọ̀n àgbẹ̀ ìgbẹ́ ìgbẹ́ ìwọ̀ wọ́lọ́ inú iṣẹ́ ìgbẹ́ ìgbẹ́ tó ń bẹ̀rù àwọn olùdókòwò àti àá ìlú àtàwọn ìjọ ọdún ọdún àtàwọn ìjọ kọlù àti ìjọ kọlù àmọ́ wọ́n tún ti pé ara ìdíje àlẹ́mí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ní ìgbà wà bẹ̀rẹ̀. wọ́n máa ti sáyé sáwọn láìjọ wọ́n à ń fi ọlọ́jọ́ àdúgbò tó ṣe ní kíkà ìpamọ́. wọ́n wá gbé tó ti pé ìgbàgbà àwọn ìwà tó fún ẹ níbẹ̀ kí ni àtà ìwà tó fún ẹ pé kán ṣe ìpè ẹ̀ kán ṣe ìgbìyànjú níbẹ̀. àwọn ilé ẹ̀kọ́ tó ti wà bí òun fẹ́ẹ̀ tó kólé títẹ̀ tó lọ pé báàbù tí lọ́gbà dúró àwọn adé yìí òun bá ń sọ́kọ̀ pé gbúlọ̀ òun ó láwọn olùkùnrin yóò máa ń dáwó gan-an ní ẹni tí wọ́n náwó ní ìpẹ́jẹ́ ní àbí ìpẹ́jẹ́ náà fi ń ẹwù àbí ìgbàn ìgbésì àbí ìgbàn àbẹ́lúwà náà àbẹ́lúwà náà wọ́n bẹ̀rẹ̀ tó ṣùkà ìtàn ọ̀sìn wọ́n bí wa wọ́n sọ pé ẹni sọ́kà lẹ́bi nìkan náà lẹ́bi wọ́n bí wa wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lọ́kùn lọ bẹ́ẹ̀ni àyẹ̀dá ẹni náà ti dàbí ẹ̀ pé ìgbà ẹni tó mọ̀ fún àdúgbò. Tọ́sí ẹyin ọ̀dá ara òun mọ́ ayé ní níta òyìn lọ. Ẹlọ́bá bá látàrí ẹ̀gbọ̀rọ̀ ẹ̀wọ̀n lé. Kéèsì wọn, mo lọ lọ́nà èkó tó wáyé. Ọjọ́ àjẹ́kọ́ jẹ́ lọ́pàá lágbàlọ́ náà. Ọjọ́ lọ́pàá ló máa tẹ̀sí ìrìnàjò ẹ̀gbọ̀n lọ pé èrò tí wọ́n bí òní mẹ́rin wọ́n tó bá tẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ èrò tó bí òní mẹ́ta tó òní mẹ́ta bẹ̀rẹ̀ wọ́n tó tẹ̀rẹ̀ kọ́ sílẹ̀ ọ̀bí wa ó lè gbà wọ́n ó lè fi kàdé pé ìlú mi tó fẹ́ ṣe wọ́n fẹ́ àwọn ọmọ náà wọ́n ní láti àwọn ní àwọn ìlúmọ̀ ó ní ọ̀pọ̀ aláìlànà ìlànà ìlànà ìlànà níbi yẹn wa àwọn tó ti ní àwọn primary ti ní ẹ̀yìn ìgbẹ́ mi dé àwọn ìṣẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ ara rẹ̀ fún ọmọ bí àtàwà lórí ìjọ lórí ìjọ ọ̀gbọ́n rẹ̀. Ṣé ìṣèjì ni àwọn tó ìgbé àgbára mẹ́ fún túnbẹ̀ ìjọba àwọn ọdún wọn fún síwájú tó ìjọba fún wọn fún síwájú wọn fún túnbẹ̀. Ẹnu ẹ̀kúnmá èlò ìgbésí ìyàwó. Ọlọ́run kọ́ àgbà. Wà á ìjẹun. بين ما عرفت اليهود اليهودية والنصرانية إلى إلى من باب إبراهيم بقرون كيف من قلت من إليه اليهودية والنصرانية يعني بين ما عرفت اليهودية والنصرانية اليهودية وعي وفي يهودي وعي يعني لنا لنصارى من باب إبراهيم ومن باب إبراهيم بقرون أو أين أين أين أين أين أين أين أين أين أين olóbi ishaq ishaq olóbi yaako yaako olóbi bọ́líkì yusuf aleyhi sọ̀tọ̀sọ̀tàn kúkọ́ bí yusuf aleyhi bọ́líkì sílẹ̀ àwọn tí wọ́n ti ti wà lórí tóbi dàgbà àwọn tí wọ́n ti rí tóbi dàgbà yàtọ̀ mọ̀ bùkọ́ àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ tí wọ́n kọ̀ wọn etiti wọn kò ní ìgbàlí tí wọn lọ sí nípa wọn bí kúrò ayé àlẹ́ mi musa ẹni dọ́kun wọn fún ọ̀rọ̀ mọ́dọ́mọdọ́mọdọ́ ní àlẹ́ mi musa yìí àwọn six hundred thousand ìtumọ̀ yẹn etiti bí six hundred thousand títí bí six hundred thousand tó àwọn àwọn ọdún tó kọ́ láàrin wọn náà ó torí ìgbọ̀ ọ̀hìn ọkàn ìpàkọ́ ìpàkọ́ yàtọ̀ ìpàkọ́ ní yéésù àwọn ọmọ yéésù àwọn ọmọ yákùbù ní ìsàáyà bí yákùbù ní ìsàáyà bí ẹ̀kọ́ ní ìsàáyà àwọn ẹtí tí kò ní padà yìí àwọn akọ ọ̀nà tí wọ́n ti pè ìsúra bọ́ọ̀lù tó bẹ̀rẹ̀ ní kòtò ní àwọn tí wọ́n ti àwọn ọ̀nà tó kù lẹ̀ àwọn kòrò yìí bí ẹ̀rọ ẹ̀kọ́ ní ẹ̀ ti yẹ̀wò ní ìsúra ẹ̀ẹ́dẹ̀sẹ̀ ìsàáyà ó ní wa ọlọ́mọ sọ̀rọ̀ nù ọ̀rọ̀ wa. ربكم فاخر يكتبه لأنهم بينهم وبين إبراهيم سرور طويلة وكان عن وكان إبراهيم هو جدا جدا التوراة ما نزلت على موسى عليه السلام فالتوراة هنا من ذلك كلام موسى وإنجيل ما نزل على إبراهيم على عيسى عليه السلام كان إنجيل أزوان عيسى على زمان النبي محمد عليه السلام إلا بعد إبراهيم وليس مكرم وتوكل على عند ذلك كل عيسى كما خاف على يهل الكتاب قال يا أخي إذا كنت لأي يهود النصارى هنا تقابلون في الإبراهيم الذي في التوراة حيث هي إلا بلا فراري ما عمرت تقومون التوراة والإنجيل إلا من بعد التوراة كانوا يهودي وقال تعالى رب كل طعام كان حل لبني اسرائيل وجود الا ما حرم اسرائيل من شعبه kuma ke da su lai kurawa amma ni kai da an tunan da su kula da ku a kaura ka da su lai kurawa annabi annabi ya ku kun sai urufi a wannan ne wa kuma kuma ma ce da ni musa ba ba ذلك كان في هذه الأمة أجل عليهم الوام ثم بدأ يجب في ما في سنتين وكذلك كان في عام الأمة العالم الأمة وعيد يتم عليه من الفضل الفاتح وصوى ثم يكفي إلى النبي محمد صلى الله عليه وسلم دار عظيم مكتوبة مكتوبة مكتوبة بجرا قال رسول الله فضل بطن من الإناث أبدا يعني لمن nígbàgbé òkúrọ́ àdúgbòrẹ́ àdúgbòrẹ́ ìdúrẹ́ bẹ́ẹ̀ àkíní àbí kòmùránì ìkárá wọn ti ń sílẹ̀ nípa ìwọ́tò ní ẹ̀rọ ìgbìmọ̀ àwọn ọ̀rọ̀ wọn yìí yẹ kí máa sọ̀rọ̀ báyọ̀ ọ̀rọ̀ máa ń ṣe kó kò sí lẹ́tà ní ẹ̀ǹdì àwọn kìlẹ̀tì wọn á fún kàlẹ́ndà òkèèrè àti wọn á fọ́n bí ìwọ́tò ní ẹ̀rọ ìgbìmọ̀ wọn lè mú ní ilé ìkùsùn àbí ní ẹ̀kọ́ pé ẹ̀kọ́ rẹ̀ kọ́lọ̀ bí mo ti mo ti mo ti tẹ̀lé mo ti tẹ̀lé wọ́n bèrè wọ́n tó dùn lẹ́yìn náà ọmọ tó bá tẹ̀ ṣé ká adáfẹ́ ó lọ bí yẹn bẹ́ẹ̀ kò sí yẹn tẹ̀lé bò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa kọ́ mi òkè ní wọ́n kò bẹ̀rẹ̀ ó kò bẹ̀rẹ̀ pé nígbà tó ń ṣẹ́ ìlú àwọn ìfáàn wọ́n ti tẹ̀lé ìfẹ́ǹdì ìgbà tó wọ́n tẹ̀lé bá tó wọ́n tẹ̀lé ìgbà wọ́n làwọn sàn bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀lé wọlé tí wọ́n kò ní wọn ìgbà orí bẹ́ẹ̀ ni rìpáàtì wọ́n tí wọ́n tí ń bọ́jọ́ kánára àwọn ọ̀pẹ́ wọlé tí wọ́n lè kojú wọn àmọ́ gáyà ní tí à ń ó ti wà olóògùn bá sọ ẹ̀yẹ wa. Àgbáyé tó dáná bí adó ó máa bẹ̀rẹ̀ sí máa ó alẹ́ yìí tó ti ń bá sílẹ̀ nínú ìṣẹ̀lẹ̀. bá mi

ìtẹ́lẹ́dẹ̀ lórí àwọn ẹgbẹ́lẹ̀ ọgbàgbẹ́ ìsinmi ìsàkóyẹ̀rẹ̀ Nínú ọ̀rọ̀ ìjọ́. Ọlọ́pẹ̀lọ́wọ̀ ìjọ́ àti ìjọ́ àti ìjọ́ àti ìjọ́. Ọmọ ní ìjọ́ ìpọ̀lẹ̀ jẹ́. Ọlọ́mọ sọ̀rọ̀. وذلك من آل أمة ينسبون إلى أعيبهم يخالفون في أبدا يقولون بقى آه، ماذا بقى مالكية لعوانتي آه، شافية لعوانتي فوجوا عوان أسفاتوا أسفاتوا من مالكية لعوانتي مالكية ماذا أعلم بسيطات ماذا أعلم بأقيدة أوديوا أو أو رأيكم ذلك هذا من عادة الأمة قالوا ما يوم وينتقلون إلى الآن إما مالكية لدي شافعية لدي وهم يخالفونهم في العقيدة ولا يتعقوا عن إمام العقيدة أخرى من إسمات والله هم مالكية ولي يشوفوا لكم dukkan duk duke malik da suke kwanso in kuma wasu mutane wa kila buku da kila lóoru tí a yẹ títí lè bá ní lóògbò tù malik ṣàfi ìlì kani ọba malik àbá nífà àti ìgbàmù gbogbo àwọn ìdíkọ̀ ìmọ̀bù ó bá nínú ríálì sọ̀rọ̀ sí láyé wọ́n á tẹ̀lé ọmọ kí a ṣàfihàn àti ìgbà tó ń bọ̀ láti gba ìgbà mọ́tò ti ìgbà sọ ní ìgbà tó ṣó wà lọ́rọ̀ yìí ó wọ́n fi sọ ìlú ṣáàtì tó sọ náà ṣáàtì ni ọ̀rọ̀ àwọn ọmọ ilé ìṣàfihàn àwọn ọlẹ́yìn rẹ̀ ìgbà ṣàfihàn ìlú ìfi ṣáàtì lọ́kọ̀ọ̀ rẹ̀ ọmọ ilé ìṣòro ọkọ̀ọ̀ rẹ̀ ìgbà ṣáàtì yìí lọ́kọ̀ọ̀ rẹ̀ fúnra rẹ̀ ìgbà ìgbà àgbọ̀rọ̀ tó gbà nù lọ àìsàn ó kírun ní ọjọ́ ìgbà ó ti tẹ̀kú yẹn ìgbé àgbẹ̀ bíbí ìgbé ìfẹ́ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ lánàá ó bá òun yàrá sọ̀rọ̀ lánàá ó lé ó ní àyùlọ bẹ̀rẹ̀ gán ó ti ti òkú ìgbà náà bí wọn bá àtúnjẹ ó lè tún tẹ̀kú náà ní ìṣẹ̀lẹ̀ àlẹ́ àtúnjẹ ní ìyẹn

níbi àlejò ẹ̀ máa sọ̀rọ̀ lórí yín bí orí tẹ́ ẹ̀yìn ẹlẹ́tìrì lórí tẹ́ ẹ máa kí wọn ní ẹlẹ́tìrì lórí yín ẹ̀yìn ẹlẹ́tìrì ní ìdílé ọkọ̀ àná ọdún tó lóru bíbí ilé lọ́dún ọmọ ọkọ̀ òṣòro ilé wọn ló kíkọ́ ìsáàlì ìbílẹ̀ àwọn bọ́ǹbù náà nínú àwọn mẹ́mọ́ ìjọba ọdún tó kíkọ́ àpárọ̀ bọ́ǹbẹ̀ wọ́n gbé wa ìdẹ̀rí ni wọ́n gbá òṣèlú àlà náà ìmọ̀ àbùkọ́ tó kọ́ra máa ọmọ ilé ìjọba náà يبو ذلك من آل أم من يسبقون إلى الأئمة عام الكيالو وهم يخالفونهم كثيرا هم ينتقون كثيرا يسبقون إلى أبي حنيفة من أخوان أخبار وإلى مالك الإمام محمد بن وإلى الشافعي الإمام شافعي وإلى أحمد الإمام محمد بن وهم على أخذ معتزلة وقالوا أخذ معتزلة وعشائرة باطنة من الظاهرة يكون عامل الاعتقاد الباب قائم بالسلف ثم يصير بوكي كده بوكي كده معين مجواه كده كده ما كان هؤلاء إما رحمه الله من القبلة هو هي معين ما يريد بمعتزلة بل كانوا يحاربون المعتزلة ما تقوم تقوم بمعتزلة وعلماء الكلام وعلماء الكلام òun tó bá ń báwí wọ́n ní é bó ṣe nínú ọ̀la òdàlàlà báyìí ìgbòkúnlọ́dọ̀ wa àwọn tí àjọkùn ní ṣe gbogbo níbi Saudi Arabia almanu ọ̀pọ̀ta dáadọ́ ọlọ́wọ̀n tó fún ṣe النبي الكريم وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته